أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن fún ọlọ́run ọba aláàánú a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa alfa wa gba annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábì ní àtàwọn ará lè ra tàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú ẹ̀yọ́ akọ́lá àtàlùkẹ́ àná òní tó ń jẹ́ orúkejì ní ogún oṣù Ramadan fourteen forty six lẹ́yìn àná Muhammad sallam láti gbòòrò Maka lọ sí Madina an bá jòkó tafsir wa lọ ní markazi wa markaz Umar bin al-Khattab al-Islamic at kí lọ́wọ́ náà ní sọ́tò Nahal aya eighty láti gbéra lálẹ́ pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala. وإذا رأى الذين ظلموا العذاب نعم Allah subhanahu wa ta'ala wá ń ròyìn fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ń pa ọjọ́ ògbéda kíámà láti lọ ìdájọ́ bẹ̀rẹ̀ sóra yìí sọ́tò náà wọ́n sọ pé àwọn sóra màkíyà ni tí wọ́n yẹ pé ọ̀rọ̀ sì sọ fún wa nípa ọ̀rọ̀ àṣọlòdìn àkídà gbogbo mùsùlùmí dáadáa àkídà rẹ̀ náà ni pé ọjọ́ ògbéda kíámà ń bẹ̀rẹ̀ sọ́lọ́wọ́ ju àdìdì tó ń kálukọ́ wa gba ẹ̀sán ṣẹ́ rẹ̀ ọlọ́run ni wọ yawma nab'athu min kulli ummatin shahida jọ́nà àwọn abújáde láàrin gbogbo àlọ́ ọmọ kọ̀ọ̀kan agbèlédè ẹni tí màá jẹ́lẹ̀ lórí wọn. thumma la yu'dhanu lilladhina kafaru bẹ́ẹ̀ ni àní gba àwọn kẹfìrí láì láti máa wéjọ́ kan láti máa wọlé wọ̀lá oyè tààtàbó láti máa wá wọn àwáwí kẹkùn ní sáyẹ̀rẹ̀ fún wọn. wa idha ra'a alladhina zalamu al'azaba táwọn kèfèrí yẹn tó wọ́n gbé ìyà yẹn ju gbangba sí wọn rí báyìí òjì ayọ́mọ ibi ń bìjà annam يوم إذن يتذكر الإنسان وأنى له ذكره وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا ينذرون تبا ríyà dájọ́ náà wọn wà ní gbé àyè fúyẹ́ fún wọn kò sí irú ariwo tó fẹ́ pa kò sí irú ẹsikísì fẹ́ wí wọn jẹ nígbà wọn láàyè lẹ́yìn náà wọn ò ní gbọ́ wọn la kíákíá ní ìyá yẹn máa jẹ wọn gbangba kíámọ̀ ní ìyá òsì máa taba wọn ọlọ́mọsíwárẹ́ ní ìyá ọlọ́mọ sànú ọlọ́mọ. wọn ni wọ́n ibà ara alẹ́bí na zọ́lá aṣọ́rakó ṣùrọ̀ká ahùn àwọn ẹṣẹ́ bọ́ tí bá rí àwọn ẹbọ wọn àwọn tí wọ́n mú ní ọlọ́run ọba tí wọ́n ń pè àwọn orogún tá a mú lọ́rọ̀gbọ́n lẹ́yìn rẹ̀ nìyí àwọn tí wọ́n tẹ̀ wá jẹ́ nìyí. هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونه àwọn tá à ń tẹ́wọ́ àdúrà sí lẹ́yìn rẹ̀ àwọn tá à ń pè lẹ́yìn rẹ̀ àwọn ní ọlọ́wọ́ bá falco ilé ìlú kawla gbólóhùn wà fún ẹ ẹ ní ọlọ́sọ̀ ìnákùnlákà wọlá ìdájúdájú òkúrọ́ ni òkúrọ́ ni ẹjọ́ وعقوا إلى الله وبدل سلمهما ونافبلا وجلوب وضل عن ما كانوا يفترون gbogbo irọ́ tí wọ́n pa yóò wá sọ̀rọ̀ fún wọn wọ́n rí gbogbo dáhùn sọ gbogbo ẹ̀ irọ́ gbogbo ẹ̀dá sí ilé ìlànà ìwà máa fi ṣàdúrà tó lágbára pé ọlọ́run ti wá ládọ́rùn mòótọ́ wọ́n á mú òótọ́ yánà mo máa tó fáwọn yẹn pé àdúrà táwọn Yorùbá ń ṣe yìí ó kún àmọ́ kò kú tó pé ọlọ́run ti wá ládọ́rùn mòótọ́ àdúrà ńlá nìyí àmọ́ àdúrà àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam olórí pé jùlọ ọlọ́run ọba jẹ́ àmọ́ òótọ́ lóòótọ́ kó o sì fún alágbára tẹ̀lé òótọ́ náà ọlọ́run ọba o jẹ́ àmọ́ ọ̀rọ̀ nírọ́ kó o sì fún alágbára jìnnà sí i torí láyé ìgbà láyé ìgbà òbí náà mọ̀ pé lọ́la wọn pa àwọn bídí àyàn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé lọ́la wọn pa àwọn olóòsà àyàn wọ́n máa gbé wọn dáhùn kan wọn ò ní sílẹ̀ kan àmọ́ àti tẹ̀lé ló di ọ̀rọ̀ máa lọ́wọ́ àti jìnnà sí rọ̀ yẹn ló di ọ̀rọ̀ máa lọ́wọ́ lọ́fà àdúrà tàlẹ́bì ló fi kújọ pé ọlọ́wọ́n bá o jẹ́ àmọ́ òótọ́ lóòótọ́ kó o sì fún alágbára àti tẹ̀lé òótọ́ náà ọlọ́wọ́n bá jẹ́ àmọ́ arọ́nírọ́ kó o sì fún alágbára àti jìnnà sí rọ̀ náà ọlọ́mọ sọ ọlọ́kùnrin ọlọ́dún àwọn kẹfẹ́ níwọ̀nyí alladhina kafaru wa saddu an sabilillah ọ̀rọ̀ àwọn tí wọ́n yà kèfèrí bó tí wọ́n ń kọjú àtọ́lọ́ ọba wọ́n yà kèfèrí o ní wọ́n bá dó lórí kúfùrù tiwọn nìkan wọ́n tó wọ́n máa kọjú àtọ́lọ́ ọba àwọn ọba tẹ́lẹ̀ ọba ó tún máa kọjú kílẹ̀ kílẹ̀ fẹ́ kílẹ̀ fẹ́ sí ọmọ ìrẹ̀dà rẹ̀ bí àwọn bídẹ́ àná rẹ̀ òun ṣe bídẹ́ rẹ̀ alùsọ̀nù zakara ẹ̀ máa sàlẹ̀ ayé máa polóǹkà rẹ̀ ètò àmà kọjú àtà sunna yóò máa kúrọ́ mọ́ wọn ọ̀rọ̀ ni alladhina kafaru wa saddu an sabil zidnahum azaban fawqa al-azab bima kanu yufsidun Allahu akbar alladhina kafaru sẹ́lá wọn kẹfìrí yìí wọ́n sọ́dọ̀ wọn àwọn sẹ́bìrì tó dún wọn kọjú ọ̀nà tọ́lọ́ọ̀bà wọn ti káwọn yẹn gbọ́tọ́lọ́ọ̀bà ọlọ́run ni àwọn ẹ̀zid náà ń azaban fawqa azabih á ṣe àlékún ìyà lórí ìyà fún wọn ìyà ọmọ ẹ̀jẹ̀ wọn tò ní òní tó tọ̀ látọ̀ láòní tó tọ̀ bí bẹ́ẹ̀ ni ìyà ọmọ ẹ̀jẹ̀ wọn lórí ìyà ọlọ́mọ sí ọlẹ́ni ìyà ọlọ́mọ bima kanu yufsidun torí wọn balẹ̀ ayé jẹ́ wọn lóbi lóbi lóbi burúkú àwọn ń bílẹ̀ àtàwọn kèfèrí tẹ́gbọ́n ká yà kèfèrí ó bá wọ̀ yẹn lókùtù ọba yóò jáde síkẹ́ ẹsẹ̀ kò bá ma àmọ́ ó tún máa kọjú dáhùn sọ́nà ọba ni mo máa purọ́ mọ́ àwọn ẹni rí wọ́n ní àwọn ẹni rí ní tó bá dé bàbá rẹ̀ kọ́ ọ̀dàwọ́ sí báyìí tó bá tó bá dé kọ́ ọ̀dà mílíkì fún màmá rẹ̀ tábìlọ bẹ́ẹ̀ ẹ máa purọ́ ojú òye ẹ̀tì nígbà tó purọ́ ní ojú òye ẹ̀tì tẹ̀ àwọn ahlùsùn náà búrọ̀ àkàlẹ̀ ọwà ní ilẹ̀ yìí nínú àwọn búrọ̀ ọlọ́wọ́n ọba kó bá sán lẹ́sẹ̀ mọ̀mọ́ náà lẹ́sẹ̀ rẹ̀ ọba mọ̀mọ́ yẹn wá fẹ́ kó pàtó wà láǹsẹ̀lẹ̀ ilé haúsá mọ̀mọ́ yẹn wá fẹ́ kí ó wá sí ìlú wọn lóṣogbo ìyá ìwà ni Isaac mo mọ̀ pé àwọn alùsùn náà ẹ̀yìn kọ́ ọ̀rọ̀ fún mọ̀mọ́ yẹn lẹ́nu wọ́n láì ibi tí mọ̀mọ́ yẹn lù ó mọ̀ pé ẹ̀yìn alùsùn náà ẹ̀yìn kọ́ ọ̀rọ̀ wọn kó kókó ọlọ́run ti tàbárkà sí fún un búra àwọn abẹ́rẹ́ ọdún ní bàbá ti mú ọ bàbá ní ẹ̀yẹ alùsùn ọ̀hún tọ́lẹ̀ ní alùsùn ní kọ́nà táwọn òbí wọn lẹ́nu alùsùn náà tí ọ̀dà alùsùn náà wò pé orí lé ní ẹ máa gbọ́rọ̀ sáwọn òbí lẹ́nu ẹ máa tọ́jú àwọn òbí ó di yá ẹni màmá ìjáka mọ̀ pé yẹn alùsùn náà ẹ̀ kọ́rọ̀ sí màmá yín lẹ́nu torí mọ̀ pé kò kó wa lẹ́nu gbogbo gbàdúmọ̀ lókè ọ̀yà máa báyìí ìfẹ́ kó máa lọ bí mẹ́ àti òkè ọ̀yà ọ̀lẹ́ máa gbé mẹ́. búrọ̀ yẹn fi wọn arajà ní lọ́kọjá ó tún bèèrè ọmọ ẹgbẹ́ tí ó síbòlè lọ ọmọ rẹ̀ lè lọ ó lè má lọ ó lè haúsá gan-an àmọ́ kọ́ ọmọ ó di bẹ́ẹ̀ ni alùsùnà àmọ́ àwọn kèfèrí àwọn kèfèrí àtàwọn ń bídà wọ́n máa kú ọmọ yín ni ẹ̀yin ẹ máa wá sí dáadáa sáwọn òbí ẹ máa tọ́jú àwọn òbí dáadáa ó di ọlọ́wọ́n ọba subhanahu wọn sọ pé walladhina alladhina kafaru sẹ́rẹ́ àwọn kèfèrí yẹn wa saddu an sabilillah wọ́n tún kọjú ọ̀nà tọ́lọ́wọ́n ọba wọ́n máa kú ọmọ yín zidnahum azaban fawqa azab á sàlékún ìyà lórí ìyà fún wọn bima kanu yufsidun tí wọ́n balẹ̀ jẹ́ ni òkúrọ́ ni wọ́n náà ọlọ́wà ní kiri. wọ́n yawma nab'athu fi kulli ummatin shahida ọlọ́ni níjọ́dá gbèdè láàrin gbogbo àlọ́ ọmọ kọ̀ọ̀kan ọlẹ́rìí lórí wọn ẹlẹ́rìí yìí ni ẹ̀jẹ̀ aránsẹ́ yìí ni ọlọ́ni mi ni àǹfùsì láàrin ara wọn náà ni wọ́n dínà bíkà shahidan ala àùlà tábà mú ọ Muhammad dé láàrin wọn àwọn eléyìí gbẹ́kọ̀ ọmọ jẹ́ ẹlẹ́rìí lórí wọn ọ̀nàzẹ́rìnà alayka al-kitab tibyanan li kulli shay àwọn aláṣọ tíra náà kalẹ̀ fún Qur'an al-Karim tìbíyánà lẹ́kọ́lù ń sàlàyé gbogbo nǹkan gbogbo nǹkan ní sàlàyé wàhúdà ó jẹ́ jẹ́ ìtọ́sọ́nà wa rahmatan àti àánú ìkẹ́ wa bushra lil muslimin ó máa jẹ́ ìró dùnú bá àwọn tí wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ fọ́lọ́wọ́ bá ọlọ́mọ sáà wa ní mùsùlùmí dáadáa ọ̀kan náà àwọn orientalist àwọn tó wọ́n rú àwọn gbọ́n ẹ̀rọ pé aláwọn ọmọ akéwọn alamustagribon àwọn tí wọ́n ṣe west wọ́n ti west lọ sí south eh, east lọ́lù kọ́ńpá ìṣẹ́ àdìbẹ̀sẹ̀ jẹ́ àtàwọn ọmọ alẹ́ kéwọn lọ́hùn tí wọ́n rí wọ́n ti fà tẹ́bárí mùsùlùmí ti máa ń tako Buhari ti ń tako òun náà kọ́ àwọn mùsùlùmí wọ́n ti kó sínú ọpọlọ òun náà tó wá di mùsùlùmí ẹ̀lú àwọn ọmọ tí wọ́n trade nínú east ó di eyín ọ̀kan nu wọn wá bá ọ̀kan nu àwọn àfẹ́ àgbà ó ní kùránì sọ pé wa anzalna alayka alkitaba tibyana likulli shay ó ní àwọn aláṣọ kùránì kalẹ̀ fún ẹ tí ń sàlàyé gbogbo nǹkan ó ní bẹ́ẹ̀ kùránì sàlàyé gbogbo nǹkan ó ní ọdọ bẹ́ẹ̀ ó ní kùránì sàlàyé gbogbo nǹkan ọlọ́wọ́ mọ́sọ̀ wá nù ọlọ́wọ́ àwọn oriental jojúmọ́ fọ́ọ̀fù máa wá ọwọ́ ẹni koran gba ẹgbẹ mo fẹkọ sara ẹni nbo ni koran ti sara ẹni fún wa bá a ti máa ṣe búrẹ́dì bá a ti ṣe búrẹ́dì o ní kò lè ẹ yọ ọmọ nìkéw lọ́ọ̀dọ́ bẹ́ẹ̀kà tó wà mẹ́ẹ̀ ẹ ti máa bẹ́ẹ̀kì búrẹ́dì kó sọ fún mi pè ó wà lè pè wá ó wà ní dákun bó wọn ti máa ṣe bó wọn ti máa ṣe búrẹ́dì náà ó wà ní àmú fúláwà àṣẹ báyìí àṣẹ báyìí ó bá sára ẹgbẹ́ wọn ti búrẹ́dì fún ó ní à àní mọ wíkọ ṣàlàyé mi bí kuraani ti ní máa ṣe búrẹ́dì ó ní kuraani mi sọ fún wa pé fasalu ala zikir gbogbo sọfẹ ṣẹlẹ ṣẹlẹ ṣe ẹ bèrè lọ àwọn tó mọ òun lọmọ ń parẹ kuraani sọ fún mi pé kí n bèrè lọ rẹ mi bí bèrè lọ rẹ bọ́ọ̀lù ti ṣe bẹ́ẹ̀ dìjà rẹ bó ṣe rẹ ọ̀rẹ́ yẹn tẹ̀lé tiẹ̀ mu bó ṣe rẹ nìyẹn ó ní bọ́ọ̀lù pé òun ṣe bí kọ́ rẹ nù à ń ṣe wá àdúgbò kan là pọ̀ ọlọ́mọdé àforíjà alájà àdìbá ni ọlọ́kọ̀ wà bú àwọn òkú ọmọdé àforíjì wọn lọ́ba àti wá àdúgbò kan ní manufacture road ní mọ́nàjì ọ̀rọ̀ ni Allahu Akbar kí ló burú níbi gbóló dá mọ́ pé bí dáa ni búrọ́dà tí wọ́n ti wá sí lọ́wọ́ ni ah, kí nǹkan tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti sọ́ ní ọ̀dà ọ̀rọ̀ ọlọ́run bá ní àdẹ́bí lórí ọlọ́run tó kíkà sàkàrà tó ń ṣẹlẹ̀ ẹ wà á sọ pẹ̀lú dárájà nìkiri pé máa sọ ní ìsìnwó fún ọ níyàwó búrọ́dà ní ọgbọ́n fún yín níyàwó ọwọ́ á di ijọ́ kejì ẹ̀rọ afẹ́lẹ̀ dúpẹ́ lọ́dọ̀ àwọn àna yín ẹ̀rọ adébẹ̀ ẹ̀rọ akàlẹ̀ sàlámù alẹ́kùn tẹ̀fún ní àníyàwó alájà abúlé àjọwálé ní ah excellent ah, ìdáhùn tó dáa dùn náà nù ó ní mo ní àwọn àna yìí mo fọtọ rẹ pé tí à ń ọmọ fún yàn báyìí à fún yàn náà ẹ̀ka alẹ́gbẹ̀gbẹ̀ awákì ẹ̀hákì yìí o ẹ̀sìn àná o adúgbò ọlọ́wọ́ yìí o tí à ń ọmọ fún yàn báyìí ó fẹ́ kí ànábì sẹ́lẹ̀m ọ̀gánisẹ́lú alẹ́nàbí yìí kẹ́rì yìí. صلى الله عليه وسلم صلوا على النبي الكريم صلى الله عليه فاين ilé ìlú àmọ́ àwọn ń kọ́ lórí àwọn akiri o ẹ̀sìn wọn náà yìí o tí ẹ fún wa lọ́mọ o aláya ti bá dé ọlọ́mọlá àfẹ́mọ́lá sínú sàárè wọn. ó ní ah excellent that's the right answer that's the right answer ọ̀rẹ́ ó ń tọ́hún yẹn jọ ẹ̀ ó ti yé bó ti bó ṣe rí nìyẹn ó ti yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ọ̀ba ní ọmọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ọ̀ba sọ̀rọ̀ bó ní sọ wá rí aya yìí ó ti dùn nazalna alayka alkitaba tibyanan li kulli shay àwa la sọ quran náà science ní n geography ní n sọ̀rọ̀ odò ní gbogbo ẹgbẹ́ta li kulli shay wa huda àti ìtọ́sọ́nà wa rahmatan àti àánú wa bushra lil muslimin ó sì máa jẹ́ ìròdùn fún àwọn mùsùlùmí ọlọ́run jáwà náà mùsùlùmí dáadáa lọ́wọ́ inna Allaha ya'muru bil 'adl ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ fún wa ń pa dáadáa nípa dáadáa tó yẹ ká máa ṣe ọlọ́run mú sáà fún wa ń dáadáa sí ọlọ́run ọba lórí inna Allaha dájúdájú ọlọ́run ọba ya'muru bil 'adl ń pàṣẹ kẹ́ máa ṣe déédéé kẹ́ máa ṣe déédéé láàrin wọ pẹ̀lú àwọn ọmọ rẹ ṣe déédéé láàrin rẹ pẹ̀lú àwọn ọmọ rẹ ṣe déédéé láàrin rẹ pẹ̀lú àwọn ìyàwó kékeré wò lọ́wọ́ ẹ̀yọ̀ kẹlẹ́ ẹ̀dẹ́ ní wọn wa bá wà ń gbà yìí inna Allaha ya'muru bil 'adl ọlọ́run pàṣẹ pé máa ṣe déédéé wal ihsan ẹ̀sìn máa onye dáadáa ẹ̀sìn máa ṣe dáadáa oníyàwó kan déédéé náà ló máa ṣe kó tọ́jú wal ihsan wa ita izil qurba kálẹ̀ máa ọlọ́run ọba yẹn wòye ni ha ẹni nfa ṣá ọdọ kọ̀ọ̀fù yẹn ẹ má ti bàjẹ́ ẹ má balẹ̀ jẹ́ ẹ má mú ahùwà bàjẹ́ wọ́n mú nkàrà àti ntọ́kọ̀ tí wọn náà fẹ́ kó tìbọn mọ́sẹ̀ wọ́n báàgì àtọ̀tẹ̀ má bá wọn di tẹ̀ ẹ̀jẹ̀ àtẹ̀ má bá wọn di tẹ̀ ó ah, nínú tó burú bí ọ̀rọ̀ ọ̀tẹ̀ ni pé gbogbo ẹgbẹ́ sọ̀tẹ̀ wọ́n sọ̀tẹ̀ tiẹ̀ náà wọ́n sọ̀tọ̀ tiẹ̀ náà ọlọ́run ọba sọ fún wa pé wọ́n yẹ ìzùkù àwọn tó ní wọ́n ṣe wá àti mùsùlùmí ọlọ́run ní yẹ ìzùkù tá ní wọ́n bá wí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ní láyà amórúkọ àwọn mùsùlùmí bá wí yẹ ìzùkù ọlọ́run mo ṣe wá àti fún yín ni ẹ máa ṣe nǹkan mẹ́ta yìí ẹ̀dẹ̀ jìnà sí nǹkan mẹ́ta yìí mẹ́ta tẹ́ ẹ máa ṣe pé iná láyà amórúkọ bẹ̀rẹ̀ àdù ẹ máa ṣe déédéé alábìnrin tó ń gbọ́ àwọn ọmọ rẹ ló rẹpẹtẹ náà fún oní ara o ọ̀kan pé mo ra fún alábìnrin ara o takunlá wà àdínú bẹ́ẹ̀ ní àwòládì kan bí fi àwòládì ẹgbẹ̀rún ọlọ́wọ́ bá ẹ̀sìn màsídé láàrin àwọn ọmọ yìí ó di bedere wà ìsàn màsídé àìlẹ́ fáwọn yìí wà ìta ìdòlùkùrù bẹ́ẹ̀ àti dáadáa táwọn ẹbí wà yẹn ha ánìlfàṣáà wọ́n yẹ kọ̀ fúyà máa wù àbàjẹ́ lórí rẹ̀ máa tètè náà ẹ máa mutí ẹ máa ṣe lè wá àti gbogbo ẹ̀ wá ìgbìmọ̀ sí wọ́n mú nkàrí ní àkọ́ wọ́n báàgì àtọ̀tẹ̀ ló máa yà ìdùkún la àlùlàkún tẹ́gbẹ́ kàrò ọlọ́run mo ṣe wáàdì fún yín ni kẹ́rì bá síkì ni kẹ́rì bá jẹ́jẹ́ ronú anabi muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbàá wa abdullahi bin abbas radiyallahu anhu wọ́n pè nínú tó burú jù náà ni ọ̀tẹ̀ kéèyàn dínà pé máa mi fìlà àdìs já àfìlà àdìs máa mi zambin àdìdárò àyìn yóò jẹ́lu láha okòbátàwó ọdẹ jùlọ okòbátàwó fi dúnìyà máa máa yẹ́dà kálọ̀ lùsà ibi ìfìlà àfìlà nínú albagri ọ̀kàtẹ́ àti ìrahìm kò sí yà kan tọ́lọ̀ ọmọ kájú fi yà rẹ̀ jẹyà kò sẹ́sẹ̀ kan tọ́lọ̀ ọmọ kájú fi yà rẹ̀ jẹyà láyé yìí ìdàfún yà tó tó tó atọ́jú tó ń tọ̀ lálẹ́ kìámà bí ọ̀tẹ̀ àti ìjà okùn ẹbí ìṣẹ́nà ló wíwẹ̀ bí ọ̀tẹ̀ àti ìjà okùn ẹbí kárípà gbìyànjú wọn agbìyànjú àsínú àwọn tó ń dìtẹ̀ àsínú àwọn tó ń ìmáàmù tìrìmìtì pàdé tiwa ó di ọ̀dẹ̀ ní àdéhùn náà hasanu sahih ó di yé wa olùkọ́ta fọ̀rọ̀ yìí wa náà. pè wá ọlọ́run rọ̀ wá ń pa wá láṣẹ wá ọ̀hún fún obi anadélá ẹ̀mú àdéhùn tẹ bá bọ́lọ́run bá ṣe ẹ̀mú àdéhùn ṣe ìwọ mùsùlùmí àdéhùn tó ti pẹ̀lú ọlọ́run ilá ilaha illallah mi ò ní jọ́sìn fẹ́ lómi àfọlọ́n má bá wọn lọlé bóká mọ́ má bá wọn lọlé bàbá tí yẹlẹ̀ wò mọ́ má bá wọn lọlé lóòsà mọ́ má wọn lọlé pọ́npọ́npọ́fọ́ ó di eyín wà á fún obi anadélá àdéhùn tẹ bọ́lọ́run bá ṣe ní ọlọ́run nìkan ló ẹ mú tẹ mọ́tò lọ ṣọ́ọ̀ṣì ara o mọ́mọ́ mọ́mọ́ lakum dinukum waliya din ọlọ́wọ́ bá ibà àdó ìtumọ̀ àdó ìtumọ̀ bá lọ́wọ́ ẹ mú tẹ wala tanqudu al-aymana ẹ má yí àdéhùn búra tẹ bí bá dà tawqid ẹ̀ ń gbàdá ti búra tẹ ti fi gan lórí báyìí jẹ́ ẹlẹ́rìí lórí ẹ ẹ̀sìn trọs ara yín pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀mẹ́dàlẹ̀ ẹ̀mẹ́dàlẹ̀ ó di eyín inna Allaha ya'lamu ma taf'alun ọlọ́run ọba máa jẹ́ ìsìn níṣẹ́ wala takunu kallati naqadat azlaha ẹ̀mẹ́dàbí ẹni tó tú gbogbo ẹrù padà tó tú gbogbo padà ní bá rí kó wá sí nígbà tó sọ gbogbo tó ti dá tó ànkáàbà tó ń so tẹ̀tẹ̀kìdónà àìmánakùn dákàlà lùbẹ́yìnàkùn tẹ́bà á máa fi ókọ ọlọ́wọ́ bá ìbúra tẹ́ máa fi ṣe ìtẹ̀jẹ́ fúnra yín láàrin ara yín an tẹ̀kónú ọmọtò nìyíya arúgbá min ọmọtò tẹ́gbẹ́ ọmọ kan tó búra fáwọn ìbúra yóò wá kó jẹ́rìí jọ nìkan ó gbọ́dọ̀ kàn lọ ilé máa yẹ̀bùlókùnmù lọ́ọ̀ bí ọlọ́run tẹ̀sí wo ni gbọ́dọ̀ máa dé yawm al-qiyamah ọlọ́run wallahi dájúdájú ọlọ́run ọba ó sàlàyé fún yawm al-qiyamah ma kuntum fi takhtalifun ní tẹ̀lé àpàlẹ́ lórí tí wọ́n ti sàdéhùn pẹ̀lú èèyàn ẹ̀dá kù bí owó ní níbi ìsìnlẹ̀ wọn bá ní láàrin ọkọ àti ìyàwó ní ẹ má déhùn tẹ̀ ẹ má dára yín ìwọ́n tó fi ìyàwó ẹ̀ lẹ́lẹ́ tó bẹ̀rẹ̀ bóbẹ̀rẹ̀ ní ìta ó ti tí àmánà ó má déhùn tẹ̀ wallahi ọlọ́run ọba àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ àwọn búrọ̀ kan ni wọ́n ṣe òwò kan oṣù nílé mà búrọ̀ kan fẹ́ ta mọ́tò fẹ́ ta mọ́tò mr bush yẹn ni bọ́ọ̀sì lọ́wọ́ àwọn kan wá gbà fẹ́ rà ní eighty thousand naira ní eighty thousand naira wọ́n á jọ sòwò wọ́n á ní àwọn fẹ́ẹ́ dẹ́pọ̀sì yìí báyìí ọjọ́ friday ni wọ́n wá àwọn fẹ́ẹ́ dẹ́pọ̀sì yìí báyìí fún yìí. tó bá di monday àwọn wà àwọn bùrọ̀tò kò sábúrú mẹ́ àmọ́ monday yẹn twelve o'clock ọ̀sán mo fún yín dà ẹ wà dé wọn àwọn fún bí àdùrà ó di ẹnu amádéhùn sí aláwa twelve mo fún yín dà ọ̀sán twelve kan tí bá ta fún o lóòjọ́ friday mo jọ sòwò yìí láàárọ̀ sátọ̀dé báwọn níbi fẹ́ràn ọkọ̀ wọ́n fẹ́ rọ̀kọ̀ ní one hundred and twenty thousand ó lé forty thousand fún iye tí àwọn àwọn tó ti bá àwọn tí wọ́n gbé wa cash wọn kó wa wọn kó wa cash ṣètò àwọn àjẹ́ ìjábọ̀ ní ọ̀la ara o wọ́n ti sàlẹ̀ ìwòlá àwọn akẹ́kọ̀ọ́ twelve ẹ̀yin tẹ́lẹ̀ rà máa tà fún yín àmọ́ mo sàlẹ̀ ìwòlá àwọn akẹ́kọ̀ọ́ twelve o'clock ọjọ́ Monday tó bá ní five minutes after twelve tí wọ́n bá kó wa máa tà fún yín àmọ́ ìrìn ní forty thousand wọ́n yàn lóde ah ìgbà tí forty thousand jẹ́ forty thousand kéde kéde èsì bí ọ̀jẹ̀ forty thousand mọ́ o ó wà lọ. dídé bí aago mẹ́sàn-án àárọ̀ ni wọ́n wá lóde sátọ́dé àwọn tó mẹ́ra ní eighty thousand wọ́n ti gbọ́ dèdè zuru báyìí wọ́n ti kó báńkì wà wọ́n lọ bí yáwó yẹn àbá àti olóyè kù ní ara o. monday àjọ sọ̀rọ̀ sí ẹ̀dá ẹ̀ big before monday ni hundred and before monday ni owó gbé ah o gbọ́ ọ̀tà fún wa rárá o ọlọ́run fi ọ̀bẹ̀rẹ̀kà sí wọ̀láyé ọlọ́dọ̀ abẹ́ lọ́wọ́ wa mo ní ah eighty thousand ẹni kọ́ gbà ọlọ́dọ̀ fi ọ̀bẹ̀rẹ̀kà sí wọ̀láyé ọlọ́dọ̀ fi ọ̀bẹ̀rẹ̀kà sí gbogbo nǹkan tí ń bóun sí ọlọ́dọ̀ wa náà máa látàrí dáadáa ó di yé mọ́ yá mi ní Islam ọlọ́run mọ́tò yé wa'awfu bi ahdillahi idha ahadaytum tí bá bá ní ìyẹ̀sẹ̀déhùn àdéhùn lórúkọ ọlọ́ọ̀bá ẹ mú àdéhùn yẹn ṣẹ wala tanqudul aymana ẹ má tú ìbúra kalẹ̀ búra dẹ́ búra pẹ̀lú ọlọ́ọ̀bá ẹ má tó bára tawqidi àgbà sàdéhùn dẹ́ dìde ọ̀kà ja'altumullaha alaykum kafila bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá lẹ́bi jẹ gàrántọ̀ tẹ̀ ń ṣe níṣẹ́ Allahu akbar wala takunu kallati naqadat azlaha ẹ má dàbí ẹni tó gbé oyè àdéhùn rẹ̀ tó túrun rẹ̀ tó gbogbo nù min ba'di quwwatin anqasan lẹ́yìn gbà tó ti di tó ti dá dáadáa tattakhiduna aymanakum dakalan bainakum tẹ́gbẹ́ máa búra láti tẹ́ra yín jẹni máa búra fẹ́nìkan láti tán jẹni an takunu ummatun hiya arba min ummati tẹ́lẹ̀ apá kan ìnáma yẹ ló kún un lọ òbí yìí ọlọ́run tẹ̀sí yín wo ni o ọlọ́run jẹ́ apá àtọ́lù ma òdùgbà yìí nana lakumu yóò mọ kíyàmà wàláhì dájúdájú ọlọ́run sàlàyé fún yín ní yóò mọ kíyàmà máa kó ń tún fi tẹlifóònù ìtẹ̀sí ẹ̀mí ìtẹ̀sí àpẹnu sí i ọlọ́run ọba yóò sàlàyé fún yín ní yóò mọ kíyàmà ọlọ́run ọba jáàlì dúró dédé kálíbà wà nínú àwọn tí wọ́n jèrè láyé àti láyé kíyàmà ọlọ́run àríkèyìn ọlọ́run ṣáà تتخذوا أيمانكم kọ́ọ̀rù. الله سبحانه وتعالى أبوغو ولو شاء الله لجعلكم أمة واحدة تبا ولو بين gbogbo yín bá jẹ́ muslimi bá jẹ́ umma kana bá jẹ́ al umma kana walakin yudillu man yasha ibá bẹ́ sọ fílẹ̀ nínú ṣìnà ọlọ́ọ̀bà mọ́sọ̀wánú ọlọ́ọ̀bà wọ́n yáhá bí mẹ́yẹ ẹgbẹ́ bẹ́ẹ̀ mẹ́nà ọlọ́ọ̀bì mẹ́nà ọlọ́ọ̀bì gàdí àmẹ́nà ọlọ́ọ̀bà àti alóńnà àmà kúntùm tá àmàlò wọlá ìdájúdájú àkọsẹ̀ ní lórí gbogbo tó bá ti láyé gbogbo tó lọ́ọ̀ pàmò pàtì láyé ọgbẹ̀sẹ̀ rẹ̀ lọ́dẹ̀ tẹ́kẹ̀rù àìmánakùn dákàlà bẹ́ẹ̀nakùn ẹ máa fi búra ثم بالله الذي لا إله إلا هو ونزل في رلمبا ولا تتخذوا أيمانكم دخلا بينكم أمام مبرارات يقول ما بتنعي تزل القدم من بعد ثم تتبير دي دي دي ايوا ايوا بسبو تذوق العصوء ايوا جي يغبونا بما صددتم عن سبيل الله دو ولو جوانا وان كو ولو

inama indala wa khayrun bunjẹ yẹn gbàdúrà lọ bá alibarika yẹn olóbi dáa jùlọ khayrun la kulubolomi nkuntum ta alamu taba ma bẹ́ẹ̀ ni ma indakum yẹn fadu gbogbo ntọ́ wà lọ́wọ́ ikú lajà ikú lajà ni o ẹ̀yin gan tán ọmọ indala ibà kọ́ ntọ́ wà lọ́wọ́ lọ́wọ́ bá yẹn ma ṣe kọ́ lọ gbére lọ́wọ́ lanajiyanna alladhina sabaru ajrahum bi ahsani ma kanu ya'malun dájúdájú àwọn tó bá ti sùúrù ọlọ́run á san wọ́n lẹ́sẹ̀ tó já ìdùn tí wọ́n ti lọ àtàkùn àìpé àwọn àfọ ní àkídà àwọn ní sùúrù kùsùn náà mẹ́ta bí asọ́bùrù alatọ́ àti lọ́ káṣe sùúrù kọ́ máa tẹ̀lé àṣẹ tọ́lọ́ ọ̀bà irú àwẹ̀ yẹ àwẹ̀ tó rùn mú yìí àwọn ọmọ ẹlòmí bá mi àti ẹ̀rìn yóò ṣe sùúrù ẹni tó tẹ̀sí rẹ̀ ó di sùúrù ni asọ́bùrù já kó ń bi ẹsẹ̀ má bàa wọn fi ẹsẹ̀ ṣe sùúrù má bàa wọn fi má bàa wọn fi má bàa wọn mutí má bàa wọn wọn làwọn gbádùn wọn pé wọn gbádùn ìrọ̀ wọn pa sick báyàwó rẹ̀ yẹn àwọn ìyàwó rẹ̀ ni kò sá farama ó di wa lẹ́yìn náà asọ́bùrọ̀ alalkadar inda alkadar kò kadar bá ṣẹlẹ̀ sí ọmọ rẹ̀ kú ni ìyàwó rẹ̀ sọ̀rọ̀ ni ọmọ yàrá rẹ̀ sùúrù wáyé sùúrù wọláyà ájẹrẹ yàtọ̀ kíyàmà ọlọ́ni ونجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا ọlọ́run wọ̀láì dájúdájú á tẹ̀sán fáwọn tí wọ́n ṣe sùúrù ní ẹ̀sán wọn lórí tó dájú ní wọ́n ṣe níṣẹ́ lọ ọlọ́run jáwá náà tó bùṣẹ̀ tó dájú ní wọ́n ṣe níṣẹ́ lọ. náà. obi fo من fo mẹ́rin amílẹ̀ sọ́ọ̀lì ẹ̀ mẹ́rin amílẹ̀ sọ́ọ̀lì ẹ̀ bíntẹ́kẹ̀rẹ́ àwọn oúnjẹ ọkùnrin àwọn tó máa sọ pé obìnrin ọ̀lẹ́sìn ìrọ̀rùn pa ayé ìjà òun rọ obìnrin lẹ́sìn tóbìnrin bá ṣiṣẹ́ rí yọ wà jẹ́nà tọkọ rẹ báyà kẹ́kẹ́ nǹkan náà lọ. ìyàwó Firaun mama wa ṣèdá Asia ẹni rẹ ni yọ wà jẹ́nà lọ ọkọ rẹ kàtà àgbàlagbà ẹ̀hún Firaun náà yọ jẹ ìyanu náà. obìnrin lẹ́sìn wá dáadáa yọ wà ọkọ rẹ tó báyà wọ́n ní man amila salihan ẹni tó bá yẹ iṣẹ́ rere ní zakari ní àwọn ohun ọkùnrin ló ń tọ́ ní abóbìnrin ni wọ́n wá mọ́ọ̀mì tó dẹ̀ nígbà gbọ́dọ̀ tó gbọ́dọ̀ wọ́n gbọ́ àná òun yẹn náà ó àbí àyàtọ̀ ń tọ́ ìbá àti kó gbogbo àyè tó dà ilé ayé rẹ̀ rọrùn ó ń sàtì ilé ayé ọlọ́run rọ́bà ọ̀nà díẹ̀ náà hùn àti wá sanwó lẹ́sàn àdìrà òun bí àhàtà ni máa káànù àmàlù bí ìtọ́ dáa ju tí wọ́n ṣe Naam. sàlàyé fún anabi wa muhammad sallam àti gbogbo mùsùlùmí náà fa'idha qara'ta al-Qur'an gbogbo gbàtọ́ bá ti ka Qur'an bá bẹ́ẹ̀ ka Qur'an fasta'iz billah wá sàlọ́dọ̀ ọlọ́ba nínú ṣètọ́ni rọ̀jì kódò ní ṣètọ́ni ẹni ẹ̀kọ́ iná olóòzàlá olùsòtọ́ni alẹ́lẹ́bí na àmàlù wọ́n kò lágbára lórí àwọn mùmí ní o ní wọ́n wọ́n bá ń tẹ̀lé sọ́dọ̀ sẹ́lẹ̀ tó ń tẹ̀lé àṣẹ lọ́ba kò lágbára wọ́n ala rabbihim yatawakkalun àwọn tí wọ́n gbọ́kànlọ́ lọ́ba musa àyè fáwọn ẹwọ mùsùlùmí dáadáa ọwà nílé ni ọwà níta ni ọlọ́ọ̀ni máa gbọ́kàn tọ́bẹ̀ jáde kó lé mùsùlùmí dáadáa ẹsẹ̀ àlàáfíà lẹ́kọ̀ọ́ bú jáde kí ni òwì bisimilahi ala Allahi wala hawla wala quwwata ila billah gbogbo lọ yẹ wọ́n kà lọ́wọ́ wọ́n tún darí délé yóò tún ní jina bisimilahi bi wa ó jáde lọ gbókàlọ́ ọlọ́ọ̀bà ó tún dé ó tún dé ó bọ́ lọ ọlọ́run sì ní tó ọlọ́run tó ẹ̀ àmọ́ wọn náà ń pọ̀fọ̀ ah, ọba nǹkan nǹkan la ọba dẹ́nu ọlọ́run bá ní àwọn mùsùlùmí lẹ́sẹ̀lẹ́ o ṣètọ́ọ̀nì iná o lẹ́sẹ̀lẹ́ o sùtọ́ọ̀nà àlàlẹ́bí na àmín kò jágbára kan lórí àwọn tó ń gbàgbọ́ lọ́dọ̀ òdodo ọlọ́ba wà á la rabbihim yatawakkalun àwọn ẹgbẹ́ ọlọ́run ọba ni wọ́n gbọ́kàlé iná máa sùtọ́ọ̀nù àlàlẹ́bí na tawallawna o àwọn tí ó mú lọ́rẹ̀ẹ́ àwọn tí ó lágbára lórí àwọn tí wọ́n mú lọ́rẹ̀ẹ́ nì àwọn tí wọ́n ń pọ̀fọ̀ àwọn tí wọ́n lọ lé bóká àwọn tí wọ́n ń pẹ̀gèdè náà ni alladhina hum bihi mushrikun àwọn ẹgbẹ́ ṣètò náà ni wọ́n mú ní kíni orogun ọlọ́wọ́n ọba tí wọ́n ń mọ pọ̀fọ̀ mọ pẹ̀gèdè ọlọ́wọ́n sì wá lọ́lọ́fọ̀ Islam ni kò já sí lọ́wọ́ ma wa idha badalna ayatan kamkana àná. ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn kára yìí fún wa ń gba àwọn kẹfìrí ń tọpọlọ wọn kéréré ọlọ́run wa idha baddalna ayatan makana aya sábà mú aya kan tàbí pọ̀rọ̀ ayé aya kan wallahu a'lam bima yunazzil ọlọ́run dẹ̀ máa ń pa àwọn tó ń sọ̀kalẹ̀ mọ́ tó bá gbogbo bàmú subhanahu wa ta'ala qalu innama anta muftirun muftarin wọ́n mẹ́gbà ah, òkúrọ́ ni ó yẹ yẹ kó òkúrọ́ wọ́n mẹ́rẹ̀ dọ̀rẹ̀. بل أكثرهم لا يعلم عليهم كان يقول قوما عليهم قل نزله روح القدس أبي مما أن جبريل أبينا كتك على الفون من ربك بالحق هذا لهم وبارك ولوددوا يثبت الذين آمنوا لا تتفتح أمام مؤمنين إليه وبش وهدى أتتنا وبشرى للمسلمين كل ما جاء يرد المسلمين ọlọ́run mú dáa sí wálé ní tó juwọ́ ju pé kọ́lọ́ ọba ọlọ́ba kálí bá wà nú àwọn tó ń jèrè ẹ̀ta wọ́n lọ́ka náà mọ̀. náà mọ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé èèyàn tó máa ń sọ̀rọ̀ mí gbà mí yóò máa dùn àná wípé àwọn amúpí ẹ̀lẹ̀ gbàgbọ́ ọlọ́run ni walaqad na'lamu annahum yaquluna innama yu'allimuhu bashar àwọn ènìyàn mọ̀ pé wọ́n sọ gbogbo tí wọ́n sọ pé ẹnìkan ní kọ́ ní kùránì yẹn ẹnìkan ní kọ́ ní kọ̀bìlìsánì lẹ́bi yulhidun pẹ̀lú ahọ́n tí wọ́n yí padà eléyìí lórí eléyìí èdè lárúbáwá tó yanjú tó láyé yanjú lábẹ́ kò sí èdè náà tó kú tó lè lárúbáwá náà richest language àwọn linguistics náà gba pé ètò kúrò nínú èdè náà lárúbáwá wọ́n ní àwọn haza lisanun arabiyyun mubin àwọn aláṣọ Qur'an náà kà lédè lárúbáwá tó àlàyé yanjú tí ò sí èméjì bẹ́ẹ̀ ọlọ́mọdé àfiyé wa bọ́sẹ̀ bọ́sẹ̀ láyé lọ náà. الذين لا يؤمنون بآيات الله ọ̀n dájúdájú àwọn tí wọ́n gba àwọn àmì ọlọ́run ọba gbọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí wọ́n mọ̀ pé ògùn ọlọ́run ọba àwọn àmì ọlọ́run ọba àní kàwníyà àní ṣẹ̀rẹ̀ẹ́yà èyí tá ń kà fún wa tá ń tukú àwọn ń ní ṣẹ̀rẹ̀ẹ́yà àwọn kàwníyà lè ti ṣẹlẹ̀ wàláyé ètò ṣẹlẹ̀ ní láìpẹ́ tí wọ́n ń ran Israel lọ́wọ́ tí wọ́n ń bọ́ǹbù Gaza tí wọ́n ń bọ́ǹbù àwọn Palestinians tí wọ́n ń bọ́ǹbù àwọn Gẹ̀ẹ́kì ńgbà tí Ọlọ́run yọ sí wọn kọ́ ńgbà tí Ọlọ́run yọ sí wọn kọ́ wọ́n dákẹ́ bọ́ǹbù àbí wọ́n dákẹ́ bọ́ǹbù kí lọ́kọ́ lọ́ọ̀bà mi Ọlọ́run bọ́ǹbù àwọn náà ní California gbogbo equipment àwọn àni gbogbo àwọn technology wọn ni wọ́n fi padà wọn ẹ̀sìn olùyà wọn kọ́ mú mi rántí 1986 87 bc 88 nígbà tí Amẹ́ríkà ní Russia ń bá àwọn àwọn Afghanistan jà tí wọ́n ń bọ́ǹbù wọn tí wọ́n ń bọ́ǹbù wọn bàbá kan wá sílẹ̀ yìí wọ́n ń pè ní Tamim Allahu akbar musa foríjì tí aláìsí ní ìsìn báyìí sọ̀rọ̀ báyìí ní ti máa wé lórí scale one hundred and sixty afẹ́ kí ni oúnjẹ máa tó lọ sí Islam jọ yẹn wọ́n bá gbé àga fún un kò lè rúkú torí gbogbo ara rẹ̀ sára ní báyìí máa ṣe rúkú lórí ọjọ́ náà ní òrùkú bàbá yẹn nígbà tó jókòó lórí àga níjọba lórí títì àga yẹn yẹ̀ wọlé ìwà ń sàlàyé fún wa pé nínú ara Palestine o àmọ́ olùlọ́lẹ̀ bá àwọn jàmá Afghanistan olùlọ́lẹ̀ join wọn àwọn bá Russia jà ó nígbà táwọn Afghanistan bá ń gbé àwọn machine gun wọn àwọn amọ̀ tanki wọn bọ̀ wá àwọn Russians bá gbé bọ̀ àwọn mujahidun Afghanistan. wọ́n gbò òkè lọ wọ́n gbò òkè lọ àti orí òkè wọ́n ti máa sọ òkúta mọ́ wọn wọn ò ní àwọn ti wọn àti orí òkè wọ́n ti máa sọ òkúta wọn Russian àmọ́ Allahu Akbar Allahu Akbar tó máa wà sọ yóò ti máa dúró ìbọ̀mù lára àmọ́ sí wọn lára amọ̀tàkì mujahid bàbá yẹn ní ẹ rí mujahid lọ. يوني اللهم روشي قوي وأنت أقوى منهم وهم فوقنا وأنت فوقهم اللهم دمرهم ونري أفغانستان دائما أفغانستان يوغو كيلو يوني اللهم اللهم باو روشي قوي روشي على برانوتو وأنت أقوى ما درتي ولا بجبرتي ولا وهم فوقنا àwọn ni wọ́n ń fò lórí wa yìí torí àwọn gorí òkè kò ṣeé ṣe wọ́n lè gbé àwọn plane ni wọ́n ti ń sọ bọ́ǹbù lé àwọn Afghanistan lọ àwọn ni wọ́n ń fò lórí wa tí wọ́n ń sọ bọ́ǹbù báyìí ọlọ́wọ́ bá wà ó ń fò kaná àwọn wà lórí wa wà á ń tẹ fóòkà hù wọ́n wà lórí wa aláwọ̀ dẹ̀mínú ọlọ́wọ́ bá jáwọn bọ̀ ó lẹ́dẹ̀ rí plane Russia yìí ti jàpọ̀ pẹ̀lú àdúrà àwọn Afghanistan ọlọ́wọ́ àdúgbò ọlọ́wọ́ bí Russia ti hàn kó ní Afghanistan gbàdàn èyí tó tó wá ṣẹlẹ̀ láwọn ará èyí tó ń kálukú rí lórí social media rí kò tó ti California àti ti Los Angeles kọ́lẹ̀ pẹ̀lú yíjẹ́ pẹ̀lú àwọn olú yín náà ni èyí lẹ́yìn máa ń kọ́ tí ń jẹ́jà rí ní Los Angeles tí wọ́n lọ lè bọ́ǹbù Gaza tí wọ́n bọ́ǹbù hospital tí wọ́n bọ́ tí gbogbo àgbáyé tó ah, ń gbà Israeli Amẹ́ríkà ń tẹ̀sí iye ọ̀dà tí wọ́n kọ̀ tó wọ́n gbọ́ ńgbà tó lọ́wọ́ náà bọ́ǹbù wọlé sí wọ́n jáwọ́ àbí wọ́n jáwọ́ ó dí ẹ̀wọ̀n ọmọ ìyá mi ní Islam ọlọ́run bá rẹ̀ ní òní láìjọ lórí sẹ́mà wá tó ọlọ́run ní ọmọ ogun sẹ́mà tilẹ̀ gbogbo tó wà ní sẹ́mà tilẹ̀ ọmọ ogun ọlọ́run bá ní láìjọ lórí sẹ́mà wá tó kánà lọ́wọ́ aziza ní hakim àbí ọlọ́run bá lágbára jùlọ ọba gbogbo ọgbọ́n tiẹ̀ ni ó di wọn pàṣẹ ọlọ́run bọ́ǹbù àwọn náà nìyí tí wọ́n rò pé àwọn ti advance gbogbo technology wọn tí wọ́n lára àwọn máa pa náà wọ́n pa náà yẹn mọ̀tọ́lọ́run ló tó lọ́run tó bá náà bóyá ẹ̀rọ ló pè wà náà wọ́n pọ̀ ní púpọ̀ rà ọlọ́ọ̀bọ̀ fi wọ́n lẹ̀ tó bá làwọn ọkọ̀ kàmá tó nínú tó dánù rẹ̀ tí wọ́n ti yọ sáwọn ẹrú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ yọ sáwọn náà láti ń rọ̀ yín ẹ̀yọ́ mọ̀ yánu ní ẹja adó tọ́lọ́ọ̀bá ẹja adó tọ́lọ́ọ̀bá ó tó wa láti mọ̀ ti tọ́lọ́ọ̀bá kálíbà wà tó dé rẹ̀ èyí tá <coughs> ọlọ́run wa ń sọ̀rọ̀ àyè fún wa subhanahu wa ta'ala eléyìí tí yẹwà pé ìmáàni mùsùlùmí ọlọ́run ọba sọ́nàdúrà mọ́ adó déédéé àwọn aáyà yìí lórí àwọn anabi muhammad sallam pàápàá jùlọ yaasir àti ìyàwó àti ọmọ wọn ammar bin yaasir ọlọ́run man kafara billahi àbí ẹni tó bá lọ́wọ́ من باب إيمانه لا يقبل من إيمانه إلا من أكره عنده أبا فوس فوس لكم لما بروا وقلبه مطمئن بالإيمان أما كان رب على يكون مسلمين أما صلاة نقول يا لكن من شرح بالكفر أما أنتم بقى أما أما نقول بروا بقى فرعاني أولي بالكفر sábìrà pẹ̀lú gbófà farama fa àléhìn gádàbìnrin irú àwọn tó máa máa yẹn tó wọn fọ́ọ̀sì min Allah wala umu azabun azim tí wọ́n dẹ̀ ní ìyà ẹlẹ́tẹ̀ lérò ìyà ẹ̀tẹ́ tóbi àyà yìí sọ̀kalẹ̀ ń pa àwọn mùsùlùmí àkọ́kọ́ pàápàá jùlọ Ammar bin Yasir àti bàbá rẹ̀ Yasir àti ìyá rẹ̀ Sumayya tí wọ́n bèèrè lọ́wọ́ àyè pé ta ni wọ́n kọ́kọ́ pa nínú ìṣẹ̀ríà Islam kẹfìrí kẹfìrí wọn jẹ àwọn Abu Jahl wọ́n pa Sumayya ẹni kọ́kọ́ pa nítorí Islam Sumayya ìyàwó Yasir ó máa fìyà maka anabi ọlọ síbẹ̀ ala yaasa fa iná mọ̀ ìdá kùnú jẹ́nà so ẹsẹ̀ sùúrù anabi oní ìdó bẹ́ẹ̀ sí ní ala yaasa ẹsẹ̀ sùúrù ẹ̀yẹ bí yaasa tó mọ̀ ìdá kùnú jẹ́nà àjẹ́nà rẹ̀ sí o wọ́n rí ọmọ ẹni yẹn gbóná wọ́n máa fọ́ lórí ẹsẹ̀ lórí jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n mú sùmẹ́yà lórí ibú Abuja wọ́n so okùnmọ́ lẹ́sẹ̀ báyìí lọ́tún wọ́n sì so okùnmọ́ lágbára ẹ̀sìn àlàáfíà wọ́n á gun ẹ̀sìn yẹn lọ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ó fi fa rẹ̀ tú la ilaha illallah àmọ́ wọn ò sọ rẹ̀ fi Islam rẹ̀ Islam náà làwọn wá rí lọ́fẹ̀ẹ́ lónìí ìlà tí wọ́n ti yẹ kẹ̀kẹ́ àwọn ni wọ́n fi ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ànábì ọlọ síbẹ̀ wọ́n mọ̀ pé sọ́bùrọ̀ náà wọ́n pa sùmẹ́yà ìyàwó yáàsìn lójú mọ́ wọ́n pa Yasir bàbá Ammar nígbà wọn fẹ́ pa Ammar lọ́gbà ìdílé àwọn fẹ́ rùn ní ọba lọ́wọ́ pé tó kí lè bẹ́ẹ̀ mi ṣe wọn sọpọ́ ọgbà lẹ́bí gbọ́ ọba ìgbà lẹ́bí gbọ́ ìgbà lẹ́bí gbọ́ wọn bá filẹ̀ àmọ́ inú ẹ bá jẹ́ torí inú ẹ dún ìmánì sí wà pẹ̀lú ẹ̀ ló bá lè bá lẹ́bí máa ń sọkún àlẹ́bí máa wọ̀rọ̀ àkàyà Ammar Ammar kí lọ́ọ́ fẹ́ kú báyìí òní yá máa tẹ́ra kó ní ata kàkà tó bíkì wọn ò fi mí làgbà lórí mi ọ̀gbẹ́ gba níbi wọn ni àà bóòlù ọkà wọn mo tún máa ń nàbẹ̀lẹ̀ ìmẹ̀ ọkà mi balẹ̀ pé ìmánì wà bẹ̀ ànábì ni in aadu fa'ud in aadu fa'ud èyí tó ti dùmọ̀ ìwọ̀n pẹ̀lú lókùtà tí wọ́n ti mú ọgbẹ́ wà mí gbọ́ sọ́kọ́ wà mí gbọ́ tó bá lè dúró lórí bàbá rẹ̀ dúró lórí yẹn ẹ̀yà àṣẹ dúró kó dúró kó ń pa tí bàbá rẹ̀ dúró lórí yẹn kò sábòrò mẹ́ẹ̀. àmọ́ tó bá gbé ah, ìdílé yìí lé pa ti pa bàbá rẹ̀ wọ́n pa màmá rẹ̀ màmá rẹ̀ wọ́n kọ́ pa Sumayya wọ́n pa bàbá rẹ̀ yáàsì wọ́n fẹ́ pa àmọ́ rẹ̀ náà wọ́n ni ah mo gbà lẹ́bi àmọ́ àmọ́ àti ní tó bá wọn náà John tó kú Joseph وقلبه مطمئن بالإيمان ولكن من شرع من تقوم من فرما بالكفر وصدر لا تنوكل فعليهم غضب من الله أو هيل نور ولوبا ولهم عذاب عظيم ذلك بأنهم استحبوا الحياة الدنيا الآخرة الدنيا الآخرة wọ́n fọkà فيه e ليعيدوا القيامة ilé وأن الله لا lọ القوم wọ́n bẹ́ẹ̀ ni ọlọ́run ọba kò ní fi ọ̀nà máa wọn jọ kẹfìrí ọláyẹgẹ lẹbi tọba allah alakolo àwọn ọlọ́run tí lọkàn wọn pa ọsàmì ìhìn àti etí ìgbọrọ wọn wọ abusor àtọjú wọn ọwọ láyẹka ọmọlùgà fèrè àwọn ọmọ polú wọn mọ pé ayé yìí àwọn padà kó bẹ́ẹ̀ ni láàdára ma kò sí ebi jìnbẹ kò sí jíyẹ anna òun fi la àkérè tí ọmọlùkà fèrè wọn lálẹ́ pé àwọn ọmọ kò fòlù ayé tí wá ọlọ́run ọba mọ́jà pò fún ayé àti ọ̀kẹ́ mọ́lọ́wọ́ ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah naam thumma inna rabbaka àbí àkàdúrà ni tó èyí tá a kà títí títí bíbá kàrẹ́tì ọlọ́ọ̀bà títí bí títí bíbá fúrúdì ọlọ́ọ̀bà sànù wọlá àtàlùkìyàmà ọlá Qur'an al-Karim mọ́tò àfọ̀àní ìmọ̀ lọ́fọ̀ọ́ àtàwọn àfà àfà àfin náà wọ́n máa mẹ́rin lọ́dọ̀ ọlọ́ọ̀bà mọ́tò àti fún wa. aláàkọ́ wọn tọrọ imanu yakin Imanu tó dájú ọmọdé àfọwọ́n ní imani yakin lẹ́yìn náà wọn tọrọ nuru hidaya ìtọ́sọ́nà ọlọ́run já gúlẹ̀ ayọ̀ ìrìn àjò ní tí kò tààrà lẹ́yìn náà tọrọ istikọ́mà istikọ́mà ní gbogbo gbogbo kọ́mọ̀ fẹ́ wa kó islam ẹlòmí nítorí owó nítorí àgbálẹ̀ nítorí istiqama dúró dédé orí lẹ́yìn náà àtàwòfík ẹlẹ́kẹ̀rin náà yàbí àtàwòfík àṣeyọrí ọlọ́mọba bídà ṣe fún láṣeyọrí ọlọ́mọba sànù wa bídà ti dúró lórí ní ìta àkàtú sí dédé ọlọ́mọdé àkàtú fún ọlọ́mọba jíjẹ́ mi sẹ́dá foríjì ọlọ́mọba sànù wa láyà tá kéyàmà ọlá Qur'anul Karim ọlá la ilaha illallah kọ́mọ́ gbàgbé láti máa sẹ̀rẹ̀ lọ fúnṣẹ́ yìí one hour là ń lò ní ìsìn five to six owó yẹn wọ́n sí i kárìbá ṣe ìrànlọ́wọ́ láti ti bá iṣẹ́ yìí lọ ọlọ́run àbúrò àti wọ́n ṣe ìrànlọ́wọ́ náà ọlọ́run san ọlẹ́sàn rí ọlá Qur'anul Karim ala aláìlúra àkán nàmbà wa zero márùn six nine eight two one Umar bin Khattab ló kọ àkáǹtì zero márùn six nine eight two one ó di wa já náà wa kárí pé ṣe ìrànlọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ síbẹ̀ kó lè máa bá àwọn jaizon náà ọlọ́ àwọn abiban abi wọ́n kọ́lì àwọn DITV náà ọlọ́kọ̀ọ́bà sanwó-ẹ̀sìn rẹ̀ ọlá Qur'anul Karim ọlọ́mọdé kọ́rẹ́ àwọn náà ọlá Qur'anul Karim ọlá la ilaha illallah náà tó fún wa ní owó Isaac Badamasi Isaac Badamasi ó fún wa ní two thousand naira ọlọ́kọ̀ọ́bà sanwó-ẹ̀sìn rẹ̀ abdulhafi bẹ́ẹ̀ àfihàn ìbùdó abdulhafi bẹ́ẹ̀ jáde níbi níbi ansẹt òun náà fún wa ní five hundred naira ọlọ́kọ̀ọ́bà sẹ́lẹ̀sẹ̀n ọlá Qur'anul Karim ọlá la ilaha illallah Rashid Yaakub Rashid Yaakub wọ́n fún wa ní thirty naira thirty thousand ọlọ́mọdé àgbà àpapọ̀ ní ọlọ́wà náà ọlọ́kọ̀ọ́sọ gbogbo àwọn tó ń sin ìnáwó ní ẹ̀sán rẹ̀. lẹ́yìn náà nínú àwọn tó ń ṣe ìrànlọ́wọ́ fún ni Yusuf Ramadan Ramadan tafsir Umaru Yusuf òun náà fún wa ní five thousand naira ọlọ́kùnrin àti gbogbo ọlẹ́sàn rẹ̀ Ramadan tafsir òun náà fún wa ní five thousand naira ọlọ́kùnrin àti gbogbo ọlẹ́sàn rẹ̀ ká má gbàgbé láti máa bá ètò yẹn lọ a zero márùn six nine eight two one. ọlọ́wọ́ sọ alẹ́ tàbí jaiz bank ní báńkì wa kò sí béèrè mọ́ ní alẹ́ àbí kò tiẹ̀ sáyà ibi béèrè béèrè ọlọ́wọ́ fún yín sòrò èyí tá a kà tó dé déédéé bí láka ti bọ̀ lọ́ba tíjà mi sẹ́mi àforí ọ̀rọ̀ subhanaka Allahumma bi hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka ẹ ṣe ń darí.